àtẹ̀ntó nífẹ̀ẹ́ mi àtẹ̀ntí ọlọ́run fọ́ọ̀sì mi ọkọlọ́kẹ fọ́ọ̀sì mi lórí mo dúpẹ́ lọ́wọ́ yín ohun tí mò ń sọ tó bá yá yọ padà yé yín wípé ẹ yá túká pẹ̀lú fúlàní òní torí wípé fúlàní ọ̀fẹ́ràn wa fúlàní òsì kí ni ọ̀fẹ́ràn wa ẹ dùnú bóyá tẹ bá parí bá ẹ̀rẹ̀ tì mí bóyá bá parí mi ẹ̀rẹ̀ tì mí. yorùbá ló gbé yorùbá dẹ̀ ti wà kí nàìjíríà tó ṣe kí ni àti jẹ́ pọ́ọ̀tù òdìyẹ. ìgbà tí british dé wọ́n sọ wá kọ̀ọ̀lá gidi kí ni mo sọ fún yẹn ó dẹ̀ ti ẹ̀spáyà ẹ̀ lè dúpọ̀ ògùn mọ́ wa mọ́. mo tí mo fẹ́ kí mo mọ ẹgbẹ́ tí mo ní ẹgbẹ́ tí ní ẹgbẹ́ tí Nàìjíríà dé bó ń sìn gbogbo wa la mọ̀ pé nàìjíríà yẹn kò kò kò sí ìgbà kan báyìí. àwa àwa rọ bàbá wa tí ọlọ́run kó náà nàìjíríà lọ security ilẹ̀ yorùbá tún kàkàtì náà gbogbo àwọn fúlàní tí wọ́n ń dẹ́rù bà wá ní gbogbo tó ń bà nǹkan wá jẹ́ ẹ̀lọ́ mùsùlùmọ́. dídé tá a dé yìí sí abẹ́kẹ́yìn bàbá wa ẹ̀yọ́ bá wa ẹ̀ support wa ká dá security ilẹ̀ ká mọ́nítọ̀ gbogbo tí wọ́n báyìí ká mọ́nítọ̀ kí olóko lè mọ olóko kí olódò dẹ̀ lè máa ṣe kí lè wọn. àwọn fúlàní náà ti mọ̀ pé àwa la ní nàìjíríà táwọn bá bẹ́ àlọ́ lọ wà wọ́n dẹ̀ ti dájú àlọ́ lọ wà wọ́n wá rọ bàbá wa tó wà ń bẹ̀ ń ṣe.